وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله واصحابه وأزواجه وذرياته والتابعين لهم إحسان إلى يوم الدين وبعد فاتقوا الله عباد الله وليكن لكم بمسيرة نبيكم صلى الله عليه وسلم خير الخطوات وذلك بتركم الخطاب والسير على نهجه والاقتداء بأقواله وأفعاله وأخلاقه كما أمرهم الله بذلك فقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ثم أما ذلك فلقد ودعتم عاما ودخلتم بعام آخر وذلك كله من آمالكم وآمالكم ومن أحسن فيما مضى فليحمد الله وليزداد ومن كان غير ذلك فلا يزال في الهجل سبحا فلا يزال في الأجل سبحا فليكن وربكم يتوب على من تاب عباد الله إن الشهر المحرم هو أهل الأشهر الحرم التي اختصر الله تعظيم وزاد الله بتعليمه لشيئا وضعفته الى نفسه تشريفا واكراما ومن فضله انه اول الشهور السنه الهجريه وقد كان يسمى في الجاهليه بالمؤتمر لان العرب كانت تجتمع فيه التساور عن اهم الامور ومنها ان الله يقصر بتحريم الظلم لانه من الأربعة الأشهر الحرم التي قال سبحانه وتعالى أن أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض من أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم ومنها فصل الصيام عن أبي هريرة رضي الله عنه أن رجل جاء إلى النبي صلى الله عليه وسلم قال أي الصيام أفضل بعد شهر رمضان؟ قال قال والله الذي تجعله المحرم أقل ما جاء وغيره ومنها أن في يوم الكبرى الذي وقع فيه حدث عظيم ونصر ونصر للمؤمنين وذل للكفار الكافرين وأعطى الله به الحق وأجهره وأزهق به الباطل ودهره ونصر الله نبيه موسى عليه السلام ومن معه على عدوه فرعون على عدوه فرعون وجنوده قال تعالى ومن موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين فتولى برسله وقال تعالى فأخذناه السرية في سيرته اللهم حريم الحق حقا وارزقنا اتباعه Láti ọlọ́run bá wá sọ, ó lọ́lọ́ ṣe ìkáàn ẹni ẹ̀kọ́ ẹni ìgbé lẹ́yìn tí kúkúbá wa tó fẹ́rẹ̀ lénìí pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba wo ọba tó ṣe kúrò náà ní ọba àwọn fẹ́ẹ̀ ọba àwọn fíì. Òun náà ló ní àwọn orúkọ tó dáa tó dáa wọ̀nyẹn àwọn akẹ́kọ̀ọ́ ọlọ́run ọba yìí àìsàn ọlọ́run ọba náà kódà àwọn àní olùrànlọ́wọ́ bẹ́ẹ̀ láti fún wa ní aláforíjì àwọn afẹ́lú títí wà àwọn àtúnṣe wa tọ́tọ́ ẹ̀ bákan náà àwọn àní olùsámaná wa á sì fún wa ní olùsọ́ kó o níbi gbogbo àwọn ròyìn òyìn sẹ́mi máa ń rò ó ṣe é pé mi ẹ̀ padà ti ti jẹun ní lọ́wọ́ àwọn ti ọlọ́wọ́ báyìí àfihàn àti gbogbo òlò yẹ mi sẹ́ni máa ń lò sẹ́ni padà wá ṣe é tí ti padà wá ta ẹ̀rọ ká ọlọ́run. ẹtí ọlọ́wọ́ bá gbàgbé mọ̀nà ló mọ̀nà ẹni tó bá ti kádàrá mọ̀nà kò sẹ́ni tó lè mọ̀nà láyé àwọn àmàlà tí ó ń gbé ọ̀ka tuntun yọ ó pélé kì í kò fẹ́ni tó dàbí rẹ̀ o bẹ́ẹ̀ náà ni atọ́mọ̀ màdájú bá níbi wa mọ̀hámà ẹ̀rù rẹ̀ ní ṣe òṣìṣẹ́ rẹ̀ sì ṣe pẹ̀lú. ìgbé ìjọba ń kó wọn bá níbi wọn bá wọn sọ ọ́bàdà àwọn ọmọdé ara rẹ̀ lánàá. ẹjá lọ káyà lọ ẹ̀rù sọ̀rọ̀. ẹjá lọ bẹ̀rù ọlọ́kọ̀ọ́ lọ́kùnrin náà ti kọ́kọ́. kó wá lọ jẹ́ sí pé ń gbọ́ kó máa jẹ́ èyí tí ó máa fi dá àjò fún wa láàyè kan sí. ìtànẹ́sìkà bá ń kọ́ ẹni gbogbo ti tí ẹ̀yìn àbá tẹ̀sán àwọn èèyàn kẹ́kẹ́ ó tó ó gbogbo àsálátù àsálátù àsálátù ẹni ó ká dúdú náà ní ó dá tiẹ̀ lẹ̀ àsálátù àsálátù. àkókò àti ìjọba pẹ̀lú àtúnkà ọ̀rọ̀ àníbi sọ̀rọ̀ wá wà ní ìwọ̀sánà. Lójoojúmọ́ ẹ wo sọ̀rọ̀ wá wà ní ìwọ̀sánà tí jáde àti ìbùkọ̀ kọ́tàmọ̀ yẹn kà. Débi tọ́lá yẹn kúrò lọ́jọ́ ìgbẹ́jọ́. Àdúgbò àpàdé kẹtù mẹ́rin bá níbi ẹ̀ka tẹ̀kọ́ òkè ẹ̀kọ́ ẹ̀kọ́ òkè. Ògbòmọ̀ pọ́ńsé ti ọlọ́run òkú atẹ́kùn náà rẹ̀. Lẹ́yìn wá ní àtọ̀lá Bọ́dẹ̀ tó jẹ́ ìtọ́ lẹ́sẹ̀ lẹ̀. Bẹ́ẹ̀ bá ń ka ìgbà méjì bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni tó dá fún bẹ́ẹ̀ wà màdá o. Ẹjọ́ lọ jẹ́ sí pé ìgbà méjì náà bá ń gbọ́. Eléyìí ni ó máa jẹ́ àríkọ́sẹ̀ fún gbogbo wa. Eléyìí láti la aláì ìgbésí ayé wa. Òun láti ṣe dáńtẹ̀ ìgbésí tẹ̀lé. nínú ilé wa níbi iṣẹ́ wa ní gbogbo lílọ púpọ̀ wa kó lọ jẹ́ sí tọ́lá bá ti ka ìgbà nẹ́bì ó kò lànà ṣe nípa nǹkan báyìí kò wà ní òru ojú bẹ̀rẹ̀ ìkàdé kó lànà ti ṣe máa ṣe níbi ìjọba yìí kó ṣe máa ń sọ̀rọ̀ kó ṣe máa ń kó wà ilé ìlọ ẹ̀kọ́ jẹ́ ojú ọ̀nà táwọn ọmọ àgbà láti máa tàbí pọ́ǹtì báwa náà bá fẹ́ bọ̀rọ̀ bá a fẹ́ ń wà ní yóò máa jẹ́ pàdé ní ọmọ jẹ́. Ṣé ọ̀tá máa wò ó náà bá lè sọ láti àti tó ń wá láàpọ̀ á rí pé bàbá bá a tó ní o láti pọ́ǹtì dáadáa. Ṣùgbọ́n ẹ lọ wo ọlọ́wọ́ba náà. Ìṣáà rí pọ́ǹtì dáadáa náà nì. Lẹ́sàá àlàní síláà. báwo ìpínlẹ̀ fún gbogbo èèyàn pátá náà ń yàn kí pọ̀jù ń pépé ni ọlọ́ọ̀bà àdéjọ lánàá tó máa fún ẹni tó náà bá fún wọn pàdé náà wájú ọ̀gá ẹ wọ ọ̀rọ̀ àlẹ́bí sọ̀lọ̀ lọ́wọ́ àlẹ́ sẹ́ńtà kí èsì kúrò ó ní gbogbo ẹni tí ó èyí wọ́n láwùjọ sí ẹjọ́ bá fẹ́ ọgbà ìtòsí tọ́wọ́ náà tí ó pàdé ọlọ́run àwọn ọgọ́ta lẹ́nu láwọn iṣẹ́ ọ̀jà láwọn iṣẹ́ rẹ̀ ìṣẹ́ ọmọ kọ́ọ̀tù ẹgbẹ́ dandan gbọdọ̀ dé ọ̀tọ̀. ilé méjì náà lọ́lọ́ ní ilé iná ilé ìkẹ́sà jẹ́nà àwọn àkan náà láwà jẹ́nà àwọn àkan náà làwọn oṣù wọná lọ́kọ́ kàdé náà tí ó wà jẹ́nà kọ́mẹ̀tì ajẹ́kan náà tí ó wọ náà àmọ́kọ̀ọ́gá tí ó wọ inú náà ọ̀hún tó ju aláìgbọ́rọ̀ lọ wọ́n àná ti sọ fún wa bẹ́ẹ̀ náà. àná ni kó ojú ọ̀rẹ́ pátá níwà nìjẹ́ náà yàfẹ́ tí ọ̀rẹ́ fẹ́ wọ̀ ọ́. àwọn bàbá wa béèrè pé ká lẹ́ni tí òbí fẹ́ wà nìjẹ́ náà. àná mi ni gbogbo ẹni tó wà ti tẹ̀lé ìlànà ní àlẹ́bí òun náà wà nìjẹ́ náà. ṣùgbọ́n gbogbo ẹni tó wà ti kọ́ nígbà níbi tí ń sọ̀rọ̀ nígbà níbi tí ń ṣe nítorí ànábi gbé wáyé ní ìjọba ìyẹn máa ṣe lọ́ba ti kọ́ ànábi ní ẹyọ wọ̀ ọ̀rọ̀ ànábi là ń sọ o wa ni wa a bá sọ̀rọ̀ níta kó náà nẹ́bì ni wa ìwà tá ma máa wù kò ní ta kó ló bá ló jẹ́ kọ́kà náà ọ̀sán abájọ́ kan ọwọ́ tọ ìyàwó àìsà lọ lọ́nà béèrè lọ́ra àìsà yìí pé kíkì ẹ̀dùn wà táà níbi máa ń gbàgbé ní kákọ́jà níbi. àyà ọ̀rẹ́ àmì kúlùkùrù alukur'an ìwà nẹ́bí náà ní kùránì ìyẹn ní pé gbogbo tó wá ní kàlùkù láti máa bàbí lé lẹ́yìn ẹ̀ máa ti sọ èyí tó wà ká lẹ́yìn àwọn òun. gbogbo eléyẹn jìnnà sí ẹmẹ́dẹ bẹ́ẹ̀ mọ̀ wípé ìwà nẹ́bí náà nì. torí ti eléyìí tí a máa mú

èéṣe ti ní lé sí lé lọ́nà tí òfin ní máa dá ní pàkọ́ lọ́nà tí ti ní máa jẹyà níwájú ọlọ́dún ọ̀gbìn àgbègbè àrùn. eléyìí ni ó fi hàn pé ayé àtẹ́yìn gẹ́gẹ́ bí olùkọ́sí wa láti mọ ara ti ọlọ́run lọ́pọ̀lọpọ̀ láti mọ ara ti ọlọ́run ní gbogbo ọ̀gà wípé ní ìṣòro wà wà àti dágbére fún òkà ọdún fourteen forty seven asọ́sọ́ra ní ẹ̀jọ́ nítorí ó máa ta yín lọ ó máa ta lọ jẹ̀mán ó máa tó kàn àtúwọ̀nù òkà ọdún fourteen forty eight ọlọ́wà jùlọ àwọn tá a bẹ̀rẹ̀ òkà fourteen forty eight ní àdìjá tó parí ọ̀rẹ́ wọ́n ti parí ẹ̀rẹ́ ìwà ọ̀rọ̀ ọlọ́wà wá bẹ̀ ọ́ gbogbo táà ní ṣe ní dáadáa nínú kọ́ni kọ́ni sẹ́kù ọlọ́pàá lè fi mọ́ ọ. gbogbo àwọn ajá ṣe wa àmà ṣe wa ńlẹ̀ láì tọ́lọ́ ọ̀fẹ́ ọlọ́pàá ló fi mọ́ ìbẹ̀rẹ̀ ní wa ní wọ́n bẹ̀rẹ̀ yín náà ọlọ́pàá ẹni jáde wá fi ṣe o. ìyẹn jáde wá fi gbogbo tí ọlọ́pàá ọ̀fẹ́ ọlọ́pàá lè sọ láàbì ọ̀dà ta ní kété sí wa? ilé ìgbìmọ̀ sí wa? káwá lórí ìrírí ọlọ́run bàbá yẹ àti àmọ́. Gbogbo tí ẹ wá sí ta ayé tí a fi sí lọ́wọ́ náà tó yẹ kí lórí ìrírí ọlọ́run lọ́wọ́ sí ní ọ̀rọ̀ wọn. Ẹ má mùsùlùmí, wọ́n bá yẹ àti wọn ló kà ọdún fourteen forty eight. Gbogbo ilé ìta ń bí náà nínú fẹ́ wa nínú ìṣẹ̀lẹ̀ ayé wa mọ̀nà. Nínú ìṣẹ̀lẹ̀ ayé wa, òkà kẹ́kọ̀ọ́ lọ fẹ́ mọ̀nà òǹkà fourteen forty seven ó ti lọ alábà máa sọ ó ti tàn nìyẹn ike ní fourteen forty seven mo ṣe ìjọba yìí fourteen forty seven ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ fourteen forty seven èmi náà ṣe ìjọba yìí ṣe ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ó ti di kàtá máa ta kò sínú kàtá máa kà mẹ́ pé ẹ̀dá kòkó láti fourteen forty seven rárá kò sínú ẹ̀ máa. Ìdá máa sọ pé. when <laughs> nígbà yẹn nígbà tá a wà ní fourteen forty seven yàrá sábà wà sọ pé fourteen forty seven yẹ kí ló ti ṣe náà ọ̀rọ̀ yẹn ìbéèrè mi fourteen forty seven yẹn wọ́n náà sáré o láfà kí ló ti ṣe ẹ̀yà mélòó lọ́wọ́ ààrẹ tó yẹ ní fourteen forty seven ẹ̀yà mélòó forty seven. ẹgbẹ́ mi náà bá tún wọ́n rántí kò lè rántí kankan ju wípé àwọn ẹni tó ka lẹ́kún ní kọfí kọfí sẹ́wù àwọn ẹni tó kúkú látara ẹ̀ ní kọfí kọfí sẹ́wù à ìbá ẹ̀ nígbà. ó sùn ayọ̀ wípé adúgbòsí ọdún ń jíra dùn mí kí ló ń jíra kí jíra rẹ̀ ń gbà kí làbà ń jíra rẹ̀ ọdún bá náà bá náà ti abára yìí àmọ̀ sàlàyé àwọn ìlú ti jíra tó dúró àwà ó lọ́dà àwọn fún ọmọ lọ pé àwọn ọmọ yìí jíra ọdún kún sí ní jọ́dún lẹ̀ ọmọ tó fi jíra ti ìbànújẹ́ nì ṣé o ti lé lẹ̀ kọ́kọ́ náà lẹ̀ kó tó parí gbogbo dúkìá rẹ̀ lẹ̀ wá ní kó fi lé rẹ̀ lẹ̀ kó fà wọn náà lẹ̀ kó kú olú rẹ̀ kó máa kó lọ wù mí ìbànújẹ́ ni ìdùnnú kọ́ ló fi jíra ìbànújẹ́ ńlá nì tó wá ń lẹ̀ jàmá fourteen forty ti òun ló tún láyé máa lò lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ kọ́ wá ló fọ́n fọ́n sẹ́kùn yẹn ó ti lọ náà nìyẹn ti ti dáwà tó kùtà kí wọ́n wá rí kọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ kí ni wọ́n rí kọ́ọ̀lẹ̀ fọ́n fọ́n sẹ́kùn tó lò náà kí ló fẹ́ wo ló fẹ́ bẹ́ẹ̀ nígbà wọn bá ń tẹ̀sí ló rẹ̀ fún ọmọ àdúgbò jáde mọ́ kó wá rí bẹ́ẹ̀ ẹ̀tọ́ wá lè plaza ó lè rí ní pé ah, alhamdulillah ọlọ́run ní àdúrà ti tẹ̀ báyà sí ń bẹ́ kùránì tí mo kà ń sọ fún mi tí wọ́n ìrìnà máa yé rẹ nábìlà tí mo ṣe gbogbo àwọn àwẹ̀ àwọ̀ta gbọ́rẹ́ ọlọ́run yìí ṣe bẹ́ ẹbí ìdí náà sáà kà ń dá tara ní àti gbogbo àwọn tó olóore ìlú ẹni bẹ́ẹ̀ bí a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fọtí fọtí èkì yìí máa fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó tó wá ni òfìfà kẹ̀kẹ́ ni òsìlànà ayé ló fi ń ṣe ọ̀rá tuntun lára yìí àsìkò tí wọ́n wá lẹ̀fọ́ ẹ̀yìn ọlọ́run ọba àwọn alámi ọlọ́run ọba ọ̀fẹ́ ikú ẹlẹ́sẹ̀ orúkú àdáni. wọ́n lọ kú bá torí ọlọ́run ọba wa ọba tí mo máa ń gba tó kú bá tó máa borí ní ẹrú rẹ̀. gbogbo ẹni tó bá ti kú bá tó lóun ọ̀fẹ́ máa ń yọ̀ọ̀ka tó kú bá lóun rẹ̀ wọn náà ló kú wà lásìkò káwa yìí. ayé wọn ń sá lọ àwọn ọ̀rẹ́ rẹ tẹ́tọ́ wà lánàá dà àwọn tẹ́tọ́ bẹ̀rẹ̀ kéékèèké dà ọkọ̀ mi ti lọ wọn náà sì máa bá kó o sẹ́lò ní ọlọ́wọ́ alábàákò sí ọ ọ̀wá lè wọ́n kó kó o ti rà nù kó o kó o ní kó o tó ní kéèkì tẹ kó o tó ní ìṣẹ̀lẹ̀ tọ́lá ọ̀wá tó dà ọ́. mo bá bákan náà ẹ̀yọ́ ní sinmi wá já lọ mọ̀ ẹ́ wà ń ó jẹ́ kan àwọn oṣù ọlọ́ọ̀bà tó kà wọ́n tó wọn àtàlẹ́ kan tó wá ta òun kún lẹ́kún níbi na ká fi tẹ̀lé sọ́dọ̀ rẹ̀ kí jẹ́ oṣù ọ̀wọ̀ ẹ̀ ọlọ́ọ̀bà àdéjọ́lá ó ti yìí la ó pàṣẹ lé sí la wọn a máa ní oṣù ọlọ́run bákan náà ní ẹni kẹ́kọ̀ọ́ nínú ń dá oṣù yìí ó nínú àwọn òun náà ní àkọ́kọ́ oṣù nínú àwọn oṣù eléyìí tí ń òun ní first one òun là kọ́kọ́ pààrà ìta àbílẹ̀ oṣù tó tiẹ̀ àkọ́kọ́ nínú òǹkà ọdún ọrọ̀ ìdílá òun ẹ̀dùn ní làwọn ṣe ọjọ́ kẹrin ìtọ́lẹ̀. láti ó fi ní ó di wípé wọ́n máa ń bá bàrà rẹ̀ kódà wọ́n á máa pè é ní oṣù àpérò tó táwọn láwùjáwá ń gbà náà wọ́n máa ń péjọ láti lọ́dún nínú oṣù yìí láti ṣàgbàrò lórí àwọn àdámọ̀ tó bá pàtàkì tó pàtàkì kẹ́ẹ̀sì rẹ̀ dé nínú oṣù tó lọ́lá tó láti alẹ́ náà ń gbà wálẹ̀ nínú ọlá tó kù yìí ní.

lọ́dọ̀ òun ọlọ́run méjìlá ni nínú tí àwọn ọlọ́run òun ọlọ́run bá ṣe ní méjìlá láti lọ́wọ́ fi ká fún àtẹ̀lẹ̀ lórí tí oṣù méjìlá lọ́wọ́ jẹ́ ìṣẹ́ni kan tó bá fi kóòrò ó ti fún wa wo wo lẹ ti lẹ dé lẹ dé lẹ láyé ní ti

oṣù mẹ́rẹ̀ẹ̀rin náà oṣù ẹ̀sìn ní oṣù pàtàkì ní ẹ̀ gbọ́dọ̀ ṣàbùkù fúnra yín bẹ̀rù ẹ̀ gbọ́dọ̀ ṣe àbùkù ká ìṣú ọ̀nà fúnra yín bẹ̀rù. ẹ̀rì nínú ayé ayẹ ọlọ́wọ́ bá lẹ́sẹ̀ lọ́wọ́ fẹ́ parọ́ fi ṣe kúrò ní. kódà ní oṣù náà ẹ̀ gbọ́dọ̀ bá wọn jáwé ẹ̀ gbọ́dọ̀ ṣẹ́kẹ́rẹ́

lẹ́ni tí ó máa bẹ̀rù ọlọ́run tó gbà tó ọba ti lè ṣe eléyìí ọlọ́run wà pẹ̀lú wọn náà àràṣẹ ọlọ́run wà pẹ̀lú rẹ̀ àràṣẹ ọlọ́run bá òbí sọ́lẹ̀ kàkà nígbà tí wọ́n bá ti gbẹ̀rù rẹ̀ ọ̀rọ̀ ẹ̀rọ òṣèlú nínú ọlá tó sì yí tún ní bákan náà òun ní gbígbáwẹ̀ nínú oṣù yí bákan náà lọ́pọ̀lọpọ̀ èmi ọlá oṣù yìí ìdímúlẹ̀ rẹ̀ wá láti àdúgbà mẹ́rin sọ́kọ̀ wá wa rẹ̀ wọ́sọ́là níbi tí arákùnrin kan ó ti lọ́ọ́ bá mẹ́rin sọ́kọ̀ wá wa rẹ̀ wọ́sọ́là. arákùnrin lọ́ọ́ bá mẹ́rin tó béèrè pé ààrẹ wo lọ́wọ́ láti sẹ́yìn lẹ́gbà. eléyìí jẹ́ pé ìbéèrè náà ló di ààrẹ wo láti fi hàn nínú rẹ̀ fún ọ̀pá rárá lórí ṣe lórí àwẹ̀ tó ń kà irú àwọn àgbẹ̀ wo lè máa gbà. Bí a ti ń sọ̀rọ̀ náà sọ̀rọ̀ wá wa ní ìwọ̀n sọ́jà. Àlẹ́ mi ní àwẹ̀ kéèyàn lè máa gbà. Ẹgbẹ́ tí náà ṣe kéèrè lórí pé tàbí ìrántí ta ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ pẹ̀lú lọ́wọ́ ọ̀rọ̀ yẹn ní ọ̀sán ìwọ̀n tó lọ́wọ́ lábá tí ọ̀rọ̀ kó bẹ́ẹ̀ oṣù tó tó lọ́lá náà ni oṣù ọlọ́run eléyìí tẹ́lẹ̀ náà máa ń pè ní wàhálà lọ́dọ̀ ara rẹ̀ ìrọ̀rùn fún mi. oṣù náà ní lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ní lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí lọ́wọ́ náà ó pàtàkì náà ìjọba ti ti dáhùn lẹ́yìn nígbà wọn bẹ̀rẹ̀ pé àlùkù làbí lè gbà wẹ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn oṣù ọ̀rọ̀ náà àlẹ́ mi oṣù sáàrù muhammed ilé ìtàwọn lẹ́yìn. ìjọba nínú ọlá tọ́lọ̀ tó láwọn tó láwọn lẹ́yìn olùkọ́jọ́ kan wà fẹ́ tá a máa ń pè ní asúra ọjọ́ kan dábẹ́ bẹ́ẹ̀ tá a máa pè ní asúra. eléyìí tó ṣe pé ìṣẹ̀lẹ̀ ńlá tó tóbi kan ṣẹlẹ̀ nínú ọ̀tà ní ọjọ́ náà lọ́jọ́ tá rí ọlọ́run máa ń gbogbo àwọn olùkọ́lọ́wọ́ akọ́ ọlọ́run àwọn ṣe ọlọ́run sì yẹ̀yẹ́ gbogbo àwọn olùkọ́ dáadáa gbogbo àwọn tí wọ́n Gbogbo àwọn alágbára tí wọ́n kọ̀ọ̀kan lọ́rùn tí wọ́n papọ̀ ń dọ́nà. Ọlọ́ọ̀bà àdéjọ́lá ó fi òdodo hàn níjọ́ náà. Ọlọ́ọ̀bà àdéjọ́lá ti pa ogun tó ń jẹ́ irọ́ ọ̀pá ọ̀pá lẹ́jọ́ náà. Ọ̀jẹ̀ pẹrẹ wọn. Ọjọ́ wo òun náà níjọ́ bọ́lá ọ̀nà lẹ́nu ìwà fún báyìí ìsọ̀lá kò sọ̀lá àtọ́wọ̀ wọn lọ lórí àwọn ọ̀tá ẹ̀ àtàwọn tí wọ́n ti kẹ́ni àtàwọn tí wọ́n jẹ́ ọmọ ogun ọ̀tá ẹ̀ ọlọ́run àlẹ́bí musa náà lọ́wọ́ àtàkọ́ tẹ̀lé musa jọ́nà ìyẹn ni ọlọ́run àdìsọ́lá ń sọ fún wa nínú àlùkùnrin tọ́lọ́run àdìsọ́lá ń sọ fún wa yìí pé àá ẹrántí nípa àlẹ́bí musa nígbà táwọn ọlọ́run bá rán iṣẹ́ títí làwọn náà pẹ̀lú àmì eléyìí tó fojú ọ̀dà mìíràn lọ́dún táwí ìlàwọ́ náà ó ní títa ọ̀nà títa láwọn ó pe ẹ̀ lágbà ó nílẹ̀ gẹ́gẹ́ bí kọ́lọ́lá lòun oníkó lòun òun fi kó òun máa tẹ́sí lọ́wọ́ ọmọ ọba àti lọ lọ́dún náà lọ́hùn. ó wá fẹ́ pàtí mú sájẹ́ ẹ̀rẹ́ ìta ó fẹ́ pàtí mú sájẹ́ lójú ara ẹ̀. òun kájú wa náà báwa náà lọ́ọ́ láti máa sọ fún àwọn gbogbo gbà nígbà ẹni wọn bẹ jẹ owó gbogbo ìtẹ̀síkà ni wọn máa pa gbogbo ẹni tó wá ti jẹ owó gbogbo jẹ kò ní lè tàn dáadáa àtọ́jọ́ pa ìwọ̀n lẹ́ẹ̀mọ́ ni kí wọ́n máa wá àràbọ̀ irọ́ kí wọ́n máa pa máwọn èèyàn àwọn àwọn lálá máwọn èèyàn torí kẹ́ẹ̀ ti lè kórìíra wọn torí kẹ́ẹ̀ má ti lè ta sí wọn torí kẹ́ẹ̀ má ti lè fẹ́ràn wọn. gbogbo tí o tí ò ti àléébù wọ́n wá lọ categorize ẹ̀ àléébù wọ́n wá fẹ́ lóyún wọ́n pé lójú tó ní jà ẹni ẹ̀ máa wò lẹ́nu àwọn súnà lọ́wọ́ tí wọ́n tó ayé ṣe àbẹ́ ìta wọ́n ti tẹ̀ wọ́n láwọn oríṣiríṣi orúkọ ni kí ni wàhálà. kò tó wàhálà ju wípé tí ó lórí òdodo lọ àwọn òṣìṣẹ́ dúró lórí òdodo àwọn ọ̀rẹ́ sì jẹ́kù jẹ́ àwọn òfẹ́ fi rọ́ọ̀tì lọ́wọ́ wọn lẹ̀ wọ́n wà máa wá àwọn wọ́n wọn. tí wọn wọ́n wọn rẹ̀

lẹ́yìn ìyẹn nìkan kọ́ wọ́n tó wọ̀ olùkọ́nà wo làwọn tó gbà nígbà wọn nípa àwọn èèyàn ọ̀gbọ́n ti fẹ́ bí wọ́n rìn yìí wọ́n tó ní ẹ̀ ká lẹ̀ ń tẹ́ títọ́ rẹ̀ lẹ́ni tó ti ga wèrè abẹ́ mi kan. ṣẹ̀kọ́n ló bá nígbà náà sọ̀rọ̀ wá wa ní ọ̀fẹ́ náà kí wọ́n ti máa ṣe nìyẹn bí wọ́n bá ti fẹ́ nígbà táwọn kéré jù láì lọ nígbà tábẹ́ máa tẹ́bẹ́ máa sọ̀rọ̀ káwọn fẹ́ dojú súnà wà ní ọmọ rẹ ti sàlámà lẹ́kùn ọmọ rẹ ti lọ ọmọ rẹ ti wojú ìjọ́sẹ̀ pé kò sí yóò ní ẹran tó pa níjọ́ tó ń ṣe kéne níjọ́ tó bí wọn lọ ìgbà nìkan tó ń wà láì wò ó jáde wọn ò rí nǹkan tó kà sí ó ń dáhùn sọ̀rọ̀ ẹsẹ̀ rẹ̀ ó máa tún kéde kéde ọmọ lọ nìyẹn ṣe é ṣe wọn yóò wọn ọ̀fẹ́ ju ìgbàjọ ọwọ́ wọn lẹ̀ àwọn tó wá tí òdodo lọ́wọ́ wọ́n sì lé bẹ́ẹ̀ ni wọn pẹ̀lú táwọn olùdókòwò ìlà wọn. bẹ́ẹ̀ sì ní bẹ́ẹ̀ súnmọ́ wọn rárá bẹ́ẹ̀ sì máa rí wọn gẹ́gẹ́ bí ẹni bí bẹ́ẹ̀ sì máa rí wọn gẹ́gẹ́ bí ẹni bí wọ́n mọ̀ ká fún. ibi ṣẹlẹ̀ pẹ̀lú súnmọ́ lẹ́yìn náà nìyẹn. àwọn àpò ìjẹkújẹ náà ni wọn ọ̀fẹ́ kó ọ̀fẹ́ faraja ìyà tí àwọn àbá àtàlẹ́ ti faraja. Àwọn àbá àtàlẹ́ faraja ìyà ní. Bàbá sí ọ̀nà, ṣe ẹ̀fẹ́ náà àwọn àbá àti òfin kò fẹ́ làwọn wà. Gbogbo bàtà wọn lọ́ra bàbá àbá àti òfin ìfẹ́, gbogbo àyíká àti aláàmìláyé. Àbá àti aláàmìláyé bá ara ti kéré lọ́dún onímọ̀ yìí dáadáa. Ẹ̀sọ̀ yìí lọ́pọ̀ sí Adam tó lò ó tó jáde láyé. Báyọ̀ kó pọ̀ kan náà bàbá tó tó jáde láyé ẹ̀kú pẹ̀lú ọ̀gá. Nínú àwọn àbá àbá tí wọ́n tún fẹ́ láyé tí wọ́n tẹ̀sí níwọ̀n tó tọ́pọ̀ mélòó náà jì ní. Wọn ò ní kẹ́ẹ̀tì ní jáde láyé. Ẹ̀yìn náà wọ àwọn tí bẹ́lẹ̀ yìí tí wọ́n bẹ́ẹ̀ nípa. Bàbá Kàmáàlì kì í. Ẹ̀sọ́ ilé mọ́tò tí wọ́n ní sáré jáde láyé ilé mọ́tò mélòó ni wọ́n ní wọ́n ń tà. Àwọn tó bá wọn yípa dání kọ́láwọ́ tó bá kó òun dé fún wa kọ́láwọ́ tó wọ àwọn èèyàn kọ̀ọ̀kan tó tó wọn. ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣiṣẹ́ kọ́láwọ́ ti fún ọ lọ́wọ́ kó fẹ́ ṣiṣẹ́ ọwọ́ fún mọ́. púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí lé àwọn òṣìṣẹ́ pààrọ̀ yẹn lójú wọ́n lọ dáko ó ta jẹun aláàbí nu títí tó gbé náà bá tó gbé lọ́dọ̀ ọ̀nà ọmọ ní sí ọwọ́ wọn tí wọ́n ṣe ẹlẹ́tíṣà ni wọ́n bá wọ́n yá nílé wọ́n lọ bá wọn ṣùgbọ́n àwọn òjẹ̀jẹ̀ kújẹ ẹ̀yìn sí ẹ̀fẹ́ ṣiṣẹ́ kankan tẹ̀ ṣiṣẹ́ fara da ìyà tí ẹ̀ńtẹ̀ ń filẹ̀ kọ́rọ̀ tó dé. àwọn tó ń sọ ilé ìfún yóò fọ́ ti ṣe gbogbo tó wá sí fẹ́ẹ̀sì kẹ́lẹ̀ bá máa wá sí ìwé lọ. ń ẹ̀ lódodo ẹnu ọ̀gá ayé irú ẹ̀mí èèyàn bẹ́ẹ̀ fìlàúnà ní lórí pé ah, wo lẹ́ ń tẹ̀lé mú ó sì dán abẹ́ ìgbà nígbà tó ń tó àwọn èèyàn tó fẹ́ gbọ́ forí àwọn èèyàn tó kú sọ̀rọ̀ náà náà tó fẹ́ nà náà àwọn ẹgbẹ́ náà mẹ́rẹ́kù náà

ìlànà ah, lọ mọ̀ pé báwọn tí ọba fẹ́ ta òdodo bí wọ́n ti máa ṣe nìyẹn o nítorí wọ́n fẹ́ ta òdodo yóò wá owó kan kó kọ́ yóò lẹ̀ máa ti máa ń tòdodo yóò lẹ̀ mọ́ wọn ọlọ́ni àwọn ọlọ́run láwá sí ìyàjẹ́ àtàwọn gbogbo ẹ̀ àwa tẹ̀ ìdí odò ó ti tẹ̀lé táwọn jáde ẹjọ́ náà àwa ta àyẹ̀bí wa mú sá àtàwọn tó ń tẹ̀lé àbẹ̀lọ́wà lè lọ́lá gbogbo òṣòro orílẹ̀-èdè nàìjíríà tí táwa náà fẹ́ra ọlọ́mọta làwa náà bẹ̀ o ọlọ́mọta làwa náà bẹ̀ o ọlọ́dàkùn làwa bẹ̀ o òṣùwà lọ́kọ̀ọ́lẹ̀ ọlọ́mọ àyẹ̀lẹ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ tó ń bẹ̀ tìbà wà á lọ ìbàkúrà bàkúrà wọ́n tó ń bẹ̀ tìbà الحمد لله مصرف الأيام والشهور وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وعلى آله وأصحابه أجمعين وبارك فقد سبق بالعليم ومن يوم عاشوراء عن ابن عباس رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم للذين فقال اليهود فصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح هذا يوم ندى الله بني اسرائيل من عدوهم فقام موسى عليه السلام قال فانا اهق موسى منكم فصامه وامر بالصيام اخرجه البخاري ومسلم فنعم عباد الله ان النعم ان النعم تقابل بشكر وقد صام النبي صلى الله عليه وسلم وقد صام نبي الله موسى عليه السلام ومن منعه شكرا لله وقد ثبت في حديث اخر التذكير بالصيام يوم عاشوراء يقول صلى الله عليه وسلم وصيام يوم عاشوراء احتسب امر الله ان يكفر السنه التي قبله اخرجه مسلم وجاء في السنه ايضا صيام يوم كعب النار لتحقيق مغالبه اليهود أنه صلى الله عليه وسلم قال يعني بقيت إلى قادم وأتمنى تعبد فإياكم عباد الله والمحدثات يوم عاشوراء من بدع ما أنزل الله بها من سلطان فاتخاذ ذلك اليوم عيد وتقصده عبادة وتقصده عبادة خاصة فيه لم تكن مشروعة في هذه السؤال رضوان الله عليهم أجمعين Adá ọkọ̀ sọ́lọ́ ọba, ọba tí máa yí ìgbà káàkiri ó ti wù ú, ọba tí máa ní ọdún kan lọ, ọdún yẹn wọlé, ọjọ́ kan lọ, ó ní òde, ọ̀sẹ̀ kan lọ, ó ní òde, oṣù kan lọ, ó ní òde, ọdún kò tún lọ, ọdún kò tún lé. Ẹgbẹ́ tó ti ń pé wo ìjẹ gan, kò gba ọdún tá ń tà lọ́wọ́, òun náà ní fourteen forty seven. Lẹ́yìn báyìí nìyí, a tún ta fourteen forty eight. Lẹ́yìn tí ń jẹ́ bí ọjọ́ kẹrin àti kẹrin. Jẹ̀mọ́nù kò yẹn ọlọ́ọ̀bá náà ní ṣe eléyìí àdúgbò ọlọ́ọ̀bá náà ìkẹ́kọ̀ọ́ tó wọn bá ṣáájú wa lẹ́jọ́ àlùfáàkà bákan náà nínú nípa wọlé ìtàǹbá bọ̀ nípa ọlá tí ń lọ fún oṣù káwà yìí a ní ọjọ́ kẹfẹ́mẹ̀ tí ṣe ọjọ́ kẹwàá tí ẹ pé ní ọjọ́ yìí òun náà ni ọlọ́ọ̀la ànábì wa ń dá ọlọ́ọ̀tún pa ìràwọ̀nà rẹ̀ eléyìí kọ́ ọ̀rẹ́ lásán kẹ́lẹ́ nípa bá Abdullahi bin Abbas àwọn ni wọ́n sọ àdúgbò kan fún wa nípa rẹ̀ ọlá nẹ́bí sọ́lọ́lá wa alẹ́ yọ gbàtọ́wọ́ ìlú Mẹ̀dínà ọba àwọn àjẹ̀wú sí ma máa fi ọjọ́ kẹwàá àníbi wa ń lọ́wọ́ ẹgbẹ́ ayé ṣe bẹ́ẹ̀ máa fi ọjọ́ yìí ààrẹ kéde tẹ̀ ń gbà à wọ́n rí bọ́ ọ̀rọ̀ ńlá là níbi béèrè lọ́wọ́ àwọn torí pé ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ lọ́jọ́ náà tó mú wọn máa gbàwẹ̀ wọ́n wá rí ọjọ́ náà ẹgbẹ́ ọjọ́ ńlá ni ìjọ tó yìí rà Àbà, ọjọ́ náà lọ́lọ́run ta àwọn ọba ní Ìsìráìlà lọ́wọ́ ta wọn. Ọlọ́run la mú bá lọ́wọ́ Ìràwọ̀ náà. Ó là àwọn ọba ní Ìsìráìlà lọ́wọ́ Ìràwọ̀ náà lọ́dún náà. Àmẹ́jì mú lọ́wọ́ sí ojú ọ̀nà òfin ìgbàwò. Àmẹ́jì ní tó bá yẹ. Ìbí mo lẹ́kọ̀ọ́ sí mú káàkiri lọ. Àmẹ́jì ọ̀bẹ̀rẹ̀ ìgbàwò náà ó sì pa àwọn sọ̀rọ̀ àbáńdá fi sọ́mọ gbà. Nírú ọjọ́ wo, mo náà ní ọjọ́ ọjọ́ kẹwàá nínú Muharram ilé ìtawọ̀ ọmọ rẹ̀. Alẹ́ ìdọ́jọ́ kẹrin, wọ́n náà ti ọjọ́ tó lókè wọ́n bò lọ. Wọ́n kàrí kó alẹ́ káà sọ pé ṣe ká lọ́ra alẹ́ fún kẹ́rẹ́ kó gba àwẹ̀ ọjọ́ náà. Ọjọ́ kẹwàá ló kàn lọ lè bọ́ sí ilé agbẹjọ́ tọ́ọ̀sì kọ́. Ṣé ọmọ jẹ́ ẹ̀wọ̀ orí tọ́kọ̀ fà ní ìlà. Ìyàwó Mùsùlùmí, ẹ̀pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ tá àná ti sọ inú ọ̀bá. Àná ti lẹ́nu wọn lẹ́tọ̀ọ́ sí Musa lù yín lọ. Léṣe, ṣe bọ́mọdé àti Musa sẹ̀rà náà sẹ̀rà ní ìyàwó yìí. Ìtumọ̀ rẹ̀ ni wípé àwọn ìyàwó Musa sọ inú ọ̀bá bá nẹ́bí. Èyí tí ó bá bá bá nẹ́bí inú wa, òun lọ́mọdé àná Gbogbo ẹni tó lóun fẹ́rẹ̀ lọ́mọ mẹ́rin àti nẹ́bì fún sáté ọba ti gbàgbà nẹ́bì. Ó ti ṣe kẹ́nẹ́, ó ti yẹ ẹsẹ̀, ó ti kú olórí ìṣẹ̀lá nẹ́bì fún sáté ọba. Ìyẹn làwọn ẹni sọ pé Ana àákú ẹ́ mi mú Sanìkùn, èmi gan mọ lẹ́kọ̀ọ́ sáà nẹ́bì fún sáté yẹn lọ. Nínú ẹ̀ nìyẹn, gbogbo ẹni tí fẹ́rẹ̀ lọ́mọ mẹ́rin àti nẹ́bì kan. Bí ọ̀wá tẹ̀lá nẹ́bì Mùhàmmad sọ́mọ bá wà á torípa a tó ti yá wáyé pé kò sí àtọ̀ láàrin gbogbo àwọn àti kẹta tó wáyé àlẹ́bí mú bá àti na wáyé àlẹ́bí yìí na àti tó wáyé gbogbo àlẹ́bí ọlọ́run ṣáájú àlẹ́bí tùpé wá pé lẹ́yìn wa láti lè kalẹ̀ yìí tẹ̀lé àlẹ́bí yòókù òkúrọ́ ni lọ́dọ̀ sí irú bàbá òru irú bàbá òru ẹ̀yìn wo tóbi ni ẹ̀wọ̀ bá yẹ èyí tó ti ẹ̀jà wọn lẹ́nu tí wọn ò ní máa bẹ ẹ̀ǹgọ̀gá lọ́dún mẹ́ta ọdún mẹ́ta án arákùnrin kan wá gbìyànjú ó ṣe ìgbìyànjú kẹlẹ́ nìyí. ó wá lọ káàkiri àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan. ilé iṣẹ́ ìlú kò sí sí nǹkan òye. ẹ rò wípé lọ́mọdún márùn-ún ní ọmọdún kọmọdún tí yẹ ti wá ní ìní bẹ́ẹ̀ni ẹniyẹn ń lajú àwọn ẹ̀sìn bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ ọmọdún mélòó ní mà ẹniyẹn sọ pé àwọn nine years tó ọba rí bí ọmọ twenty two years twenty ìyẹn ló bá lọ́kùnrin pé nínú tẹ̀lá sáà kìí sọdún òun là máa fi máa pé ẹni ìlú bàlágà ìkẹ́tì lẹ́wọ̀n yẹn nìyẹn kìí sọdún là máa sọ pé ẹni ìlú bàlágà o pé ọmọ ọdún èlò ní ọdún wọ́pọ̀ ọ̀fí ọdún gbèdéke sí àwọn sáìsì ń tẹ lára wa láwọn fi máa pé ẹni ìlú bàlágà láti ọ̀pẹ́ ẹni ìlú bàlágà. Ìwà àwọn sẹ́lẹ̀ mi kan nípa níbi lórí sínú ìyà lẹ́yìn wọ́n ti sọ Olùkọ́ yẹn lásán ti ṣe lànà sọ̀tọ̀ wá wa rí wọ̀sán láti fi wá wù àbàjẹ́. Ẹ̀tọ́ lọ sọ, kò lè wù àbàjẹ́ láíláí tọ́lọ ṣe ní mọ́dẹ̀ báyé. Àmọ́dẹ̀ ẹ̀tọ́ ní tọ́lọ ṣe mọ́dẹ̀ báyé kan onílé ìbàjẹ́. Sọ̀lọ̀ wọ́ o, àní ìwọ̀sán là. Orí ìdílé lẹ́yìn, àná ti ń sọ fún wọn jọ́ náà ìpè ní mọ́lẹ́kọ̀ọ́ tí Musa kìíní lọ. Lórí pé kíni, Musa wà láàárín ìlànà Musa ọ̀hún, Ọlọ́run ti ṣe lé lọ́wọ́. Ẹ̀yẹ́ ń sọ̀rọ̀, ẹjá lọ́mọ ìpè lọ́wọ́ bá ń pè fún wa ìṣúlé sọ̀rọ̀ wà ní kálukẹ́ o òun lè sá àmẹ́bí fún ká àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ ṣe ń jọ́ náà nígbà tọ́lọ́ ń làwọn lọ́wọ́ fìyàwó náà wọn ò máa fi jó wọn ò máa fi ṣe kẹ́nẹ wọn ò máa fi ń Tẹ́lẹ̀mẹ́lẹ̀ eh, I'm twenty years old today. Mo fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀. Ẹ̀rí. Gbogbo tí ọ̀wá ta mẹ́sì lọ́dọ̀ òun bẹ́ẹ̀dẹ̀. Alọ́bẹ̀ bẹ́ẹ̀dẹ̀ ṣe tí wọ́n lọ máa kọ́ ojú ọdún kan kí ló pèsè ní ọdún òun lórí tó olórí. Wọ́n lọ kú lọ ọ̀wá nínú rẹ̀ dùn. Kí ló fi kalẹ̀ dàdí kí á wọ́n ní ní òní ní twenty one pẹ̀lẹ́. bóyá tó bá lò láyé àwọn ọ̀nà e sẹ́fíìsì yẹn lọ́ba lò ní rẹ̀ nínú pé nínú sẹ́fíìsì yẹn wọ́n àti yọ kúlẹ̀ yẹn ti pọ́tù kúyọ̀ èyí ká pọ́tù kúyọ̀ làwọn kú lọ o inú rẹ̀ ò ní dùn tó ká o ẹkú múra àmọ́ àwọn ọ̀wá ló ti ìtumọ̀ rẹ̀ kó kú lọ kọ́ ma wọ́n wọ́n wá ṣe wá lọ́dọ̀ ti lọ́dọ̀ lọ́dọ̀ àwọn àbá àbá ló ti pé fún látọ́ọ̀tù wọn ní mo ṣe bẹ́ẹ̀ lẹ́yìn lẹ́yìn ẹsẹ̀ ẹsẹ̀ gírèsì pẹ̀lẹ́ kí ló pẹ̀lẹ́ máa wọ̀ lóṣù lóṣù tó mọ́ yẹ ya tó lóṣù lẹ́yìn. wọ́n ti tẹ́lẹ̀ jẹ́ lọ́dọ̀ tó lómi bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ dúpẹ́ bọ́lọ́ wọn ó ti ní láàbí dúpẹ́ èèyàn fẹ́ sí àlẹ́bí náà wà báwa náà máa gbà láti lè fi jọ́sìn bọ́lọ̀ olùkọ́lọ̀ bá tó ológun wọn náà wọ́n bá dúpẹ́ èé bẹ̀rẹ̀ láti dúpẹ́ o kọ́lọ̀ bá bẹ̀rẹ̀ lórí lọ́mọ ọtí ní ọ̀rà tó lóun fi kó wọn. ọmọ tọ́lọ̀ wọ̀ fẹ́ wọ́n sanwó bẹ́ẹ̀ wọ́n wà ní ìlà àwọn èèyàn ni wọ́n ní díẹ̀ wọ́n náà pàtí méjì lẹ̀. bí ọba dúpẹ́ bọ́lọ́hun tọ́lọ̀ fẹ́ láti dúpẹ́ bọ́lọ́hun jẹ̀ bákan náà ó tó fìdí múlẹ̀ nínú àdíjì nìyí láti ti wá lójú kòkòrò ọjọ́ kẹwàá ìpá àmọ́ sáàwẹ̀ rẹ̀. Àwọn ìsọ̀ wọn ẹ pé àwọn ọjọ́ kẹwàá ní oṣù Mùhárọ̀mù táwà yìí, ẹni wá lè gbà á. Mo sì ní sàmà lọ́dọ̀ náà wá pé ọlọ́run ó fi ẹjọ́ kan ṣoṣo yẹ yóò pa ẹ̀sìn ọdún kan rẹ̀ wọ́n Abẹ́rẹ́ yóò pa ẹ̀sìn ọdún kan tó tọ̀ ń fi lò láti tó tó báwẹ̀ lọ́wọ́ wà parẹ́. Ẹ wo ewu anú plan. Ṣé ta ní máa kọ́ ọjọ́ kẹta fún ọjọ́ wo lọ́jọ́ kẹwàá ọjọ́ kẹwàá ọjọ́ wo lọ́bọ́ sí òun sọ fún ayé òun àwọn tó ń ṣètò òun ni ọjọ́ ọtọ́ ṣe lọ́jọ́ kẹwàá kó kálukú wa náà ti ẹ̀fẹ́ tọ́ka tí ó pa ọdún kan rẹ o àwọn kò sí má o.

tọ́lá jọ tó ti bọ̀ á kò máa gba ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀sán náà káwa òfin lè yàtọ̀ táwọn ti yẹ̀wú bí kó mọ̀ rò pé à ń kọ́ fún ni. ẹ̀sìn Islam rèé ẹ̀sìn tí wọ́n á ṣe tiẹ̀ ó jẹ́ ọlọ́run ti dá ṣe tí kọ́ fún yẹn ni o. ṣé parí jẹ̀ náà ẹ̀dá wa lọ mọ̀ pé ó ti ká wà yìí oríṣiríṣi mẹ̀rẹ̀ mọ̀ gbọ́. àwọn èèyàn máa ń fẹ́ sí kàkáńtì kìíní láti fi lè ṣe tiwọn lọ́tọ̀. ẹ ọ́nà ló ti máa jáde ẹ ti máa rí oríṣiríṣi náà ló ti máa lẹ́ta nínú àdádálẹ̀ tí wọ́n fẹ́ ṣe láti fi lè tún gba owó lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n máa lẹ́ mẹ́sì tó sílẹ̀ ẹjá sọ àwọn gbogbo tí ọba ti fẹ́ sùn fáwọn ẹ̀rọ dálẹ̀ rẹ̀ tọ́nà ọba àlejò ọláwò fi ẹ̀rí rẹ̀ kẹta lélẹ̀ bí ikú wọn máa fẹ́ pé ọjọ́ àsúrà ọjọ́ ọdún ni ṣùgbọ́n láwọn àgbà kan tí wọ́n máa ṣe ń lẹ̀ kẹ́tù

tó bá dá sí ọdẹ náírà jọ tẹ̀wọ̀n pé àkókò náà á bẹ̀lẹ̀ tàbí gbogbo yìí náà kẹ́kọ̀ọ́ ti débi tó tó ọdẹ náírà rẹ̀ mú lọ fọ́nà rẹ̀ tó tó ọdẹ kàwùsàn ẹlẹ́ mbẹ́ abẹ́rẹ́ ìjà bí wọ́n ti fún ìjẹ tó ń jẹ ìjẹ jẹ lò ẹja máa ti ń jẹ́ sùn fúnra wa ó jọ́ yẹn sọ ìjọ káàmà rẹ̀ pé bọ́yá ẹ̀ka kẹ́kọ̀ọ́ wà sí ìjọba ní lọ́tọ̀ o ká lọ sí lọ́kà sí ọlọ́wọ́ bá wa àwọn tẹ́sí sọ ọ àìsùn àkẹ́kẹ́ lẹ́fà táwọn sọ ábà òfe táwọn ẹbí òpè lẹ́sìn fún wa lọ́jọ́ náà láti wá kà ṣe ọdún mọ̀háwọ́mù lọ́tọ̀ mọ̀háwọ́mù ìfọdún òǹkà lásán ni o ìsísà òfin yàtọ̀ òun lélẹ́yìí jẹ́ mọ́ òkùnrin abẹ́lọ́ba àti lọ́lá فعليه تعصبنا وعينا قولهم في الدنيا وصلاة القيامة اللهم ربنا متعنا بالأزواج وذرياتنا قوة واجعلنا للمتقين إماما اللهم ربنا أكرمنا بك كرامتك وإنا لك من ربنا اللهم انصر الإسلام والمسلمين من الشرك والمشركين اللهم آمنا في دولتنا المسجدة اللهم آمنا في بلد بلد الأسوة ما جاورها برحمتك يا أرحم الرحيم اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد والآله وصحبه وسلم ولا تبعث